الحمد لله الذي أرسل رسوله بالهدى والدين الحق ليظهره على الدين كله ولو كره المشركون وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له يعلم ما كان وما يكون وأشهد أن محمدا عبد ورسوله بلغ رسالة وأدى الأمانة ونصح الأمة صلوات ربي وسلامه عليه وعلى آله وصحبه وسلم أدوك الله وبركاته abẹ́ aláàkóso alikun láti gbàgbọ́ ànábì Muhammad sallallahu ta'ala alaihi wasallam ma ọmọ ìyá mi nẹ́sì Islam ọ̀pọ̀lọpọ̀ ìkẹ́ eyi èyí tá a mọ̀ àtẹ̀yí Islam to je pe èyí tó Islam o ọlọ́run sọ fún wa yi pé o. tẹ́ẹ̀fì jẹ́ ní tó gbà tó ju pàjùsẹ̀ sílẹ̀ fún òun wàmọ̀ jẹ́ alálẹ́ ìkún fi dì ní min harrod ntẹ́ nílé kápá àlábọ̀ yín lọ́rùn mẹ́sìn o àṣẹnirọ̀rùn fún yín o mílátà abíkún ibrahim ẹ̀sìn náà lànà ibrahim sìn tó jẹ́ bàbá fanigba muhammad sallallahu alayhi wa sallam tó jẹ́ bàbá bàbá bàbá bàbá àwọn bàbá fanigba muhammad sallallahu alayhi wa sallam wàsàmákùn lè mùsùlùmí náà mi ń kọ́bìn òun náà ti pè wá ní mùsùlùmí láti gbàtọ́lọ́run ti afiha هذا ليكون الرسول عليه يكون الرسول شهيدا عليكم Ànábì ó sì jẹ́rìí tọ́lọ́n fi ràn ó iṣẹ́ tó jẹ́ léwa iṣẹ́ tó jẹ́ fún wa yìí àwọn náà abilé rìn jọba alkiyama wàtàkùnú ṣùhàdẹ́ ẹlẹ́nà ẹ̀yin náà ó sì dá níta dáyín fún tá a fi ń sọmọ lẹ́yìn nke fún rere eléyìí túnmọ̀ wàtàkùnú ṣúhàdà ìlànàs fa àkémù sọlá wà á tu zaka ẹgbẹ́ sọlá ti dúró ẹyọ zaka wà á tásùmù bìlá ẹdìmọ́ lọ́hùn tápó wà mọ́wùlà kún pani ìmọ̀lẹ́mọ́wùlà wà ní ìmọ̀ nasir ọlọ́run ọba lọ̀rẹ́ yín òun là yóò yín kò sẹ́lómi tó dàbí ẹ̀. eléyìí ni ó jẹ́ ká máa pàkíyèsí sí aburú àkọ́kọ́ ní mọ́tò aburú tí àwọn ọ̀tá islam gbé ti islam látìgbà tí islam ti ń jẹ́ islam nínú ntọ́lọ́run wa eléyìí ṣe tó pamọ́ o gbogbo ara ayé pátápátá ṣùgbọ́n ẹni tó bá mọ islam ní islam gẹ́gẹ́ bọ́lọ́run bá ṣe júwe fún wa yìí yóò rí wípé aburú ọ̀tá islam lórí islam ó tó ń tí amọ̀dáyà kọ́ ìpè kọ́lọ́wọ́n ọba a sì mọ dojú àdúrà kọ kọ́lọ́wọ́n gbé wa lékè. àkọ́kọ́ lọ́lọ́run ti parí ètò lórí wípé wọn ò ní rí ìsìláàmù gbé ṣubú táwọn èèyàn bá rántí ìtàn ọjọ́ tí wọ́n fẹ́ wó kàábà ọdún yẹn ni wọ́n bí ànábì sọ̀rọ̀ sọ́la wọ́n fi pé ọdún yẹn ní amúlùpé ọdún ẹni ẹlẹ́ẹ̀rin ẹ̀rin ni wọ́n gbé wá tán fi wó kàábà torí àwọn èèyàn mọ̀ sọ wọ́n mọ̀ pàtàkì tàn ibi táyé lajú dé nígbà tó gbé wọn lè fi pàtàkì tàn rú mùsùlùmí lójú eléyìí ò jẹ́ mùsùlùmí ọlọ́bẹ̀yọ̀ tó sì tán àti sìn lọ́wọ́ torí ẹ̀ka bí wọ́n léèrè níjọ́ náà ṣé àwọn tán jẹ́ ṣáájú ànábì ṣé àná wa ń bẹ ṣáájú ànábì ni torí pé ànábì ìrọ̀lẹ́ tọ́lọ́run ní bẹ lórí àtẹ́lẹwọ́ àwọn èèyàn lójú ọmọ òpó lò ó ṣe ájọ́ ní táwọn èèyàn sì ti gbé déèrín sì ti débi Kaaba déèrín ti débi Kaaba tọ́lọ́run sì sọ sóra kalẹ̀ lórí ẹ̀ ní tí mo fẹ́ lò ní ọ̀rọ̀ ni wípé wọ́n ti ń gbógun sí Islam ti pẹ́ wọn ò fẹ́ kí wọ́n gbọ́ nǹkan kan mọ́ láyé tí ń jẹ́ Islam ọlọ́run ti handle eléyìí ó kó àwa yìí tá à ń sọ̀rọ̀ ìgbàgbà fún ara wa nínú ìjọmọ̀ yẹ́sì Islam bí mo ti sọ ṣáájú ó jọ́nà kan gbòógì níbi tá a ti dáàbò bẹ̀ sí. nínú ìtàtún ọ̀nà tàtún fún àdáàbò bo ẹ̀sìn lórí aburú tí àwọn ọ̀tá ìsìlámù ń gbé ti islam tí a sọ wípé kò lè ran islam ṣùgbọ́n lè ran mùsùlùmí àwọn náà ó dáàbò bo sẹ̀mí ara wa torí kò sóore mọ́ lára ayé kábáyé débi wípé àárọ̀ mọ́ ìgbàtọ́lọ̀ ọba ẹlẹ́dàá wa sọ fún wa pé wà máa khalaqtu al-jinna wal-ins illa liya'budun ìwọ̀n dé èèyàn tàjọ́nú fún nǹkan méjì kan wá sìn mí lọ tá a bá rẹ́ sìn sìn mọ́ orí èsì lára ayé fún wa mọ́ torí gbogbo ẹni tí bá ń jẹ tí ń mu kódà kó jẹ́ pé ní tí ó rí ní jẹ kò ṣe tó wù kò wáyé rè torí kò yàtọ̀ séwúrẹ́ àtàgùntàn àti màlúù tó wáyé pé ń jẹ oúnjẹ ń tó rí oúnjẹ ń tó wù àbí ń ń tó rí tí ò sẹ́sìn tọ́lọ́run wí bẹ́ẹ̀ mọ́ kò wáyé rí a ò sì bẹ́ẹ̀ lọ́run ká mọ́ gbáyé rí níta àti mọ̀fà ń gbáyé rí ni pé àrùn ọlọ́run sí ọlọ́run ti fẹ́. ní ìlú kan ní tó sọ̀rọ̀ lú yẹn nínú ṣẹ̀rẹ́ Islam wọ́n ní ká mọ́ jáde síjọba nìkan fi kọ́ wa nu ṣẹ̀rẹ́ àníyàn oníṣẹ́ ọlọ́run ló ti sọ látòjú ayé ẹ̀ àwọn sàábé béèrè béèrè béèrè béèrè tí yẹn bá lọ wo Eh, kìtáàbù lè fi tàn kí yẹn lọ inú sọ̀rọ̀ Bukhari ló lọ ni o inú sọ̀rọ̀ Muslim ni o àwọn àkọsílẹ̀ nípa fìtínà gbẹ̀yìn ayé gbogbo béèrè tán sàábé béèrè ṣé ká jáde ṣé ká gbẹ̀tọ́ wa ṣé ká protest ṣé ká ké mọ́ wọn ṣé ká dẹ́rùbà wọn òjíṣẹ́ ọlọ́run òjíṣẹ́ ọlọ́run bá sọ̀rọ̀ sọ́lọ́run sọ pé láà alaykumus sam'u wa ta'a ẹ tẹ̀lé wọn ni ẹ má dojú ìjọba bolẹ̀ ẹ má dojú ìjọba bolẹ̀ wọ́n á sọ̀rọ̀ kan o ó ní hata tajidu lè kó fọ́rọ́ bá wà ha àti tó bá jẹ́ pé ẹ̀ ní rọ́lọ́n sí lórí ilẹ̀ náà. sẹ́mọ̀ túmọ̀ ọ̀rọ̀ abẹ́ pẹ̀lú pé wájú pé pọlọ ju òkè pẹ̀lú ọ̀gbà ṣùgbọ́n kò tí ì débẹ̀ báyìí èèmọ̀ tí wọ́n hàn wá òun ọ̀sọ́ pé ká mọ̀ sí lọ́mọ àárọ̀ lọ́n sùn àwa gangan là hàn wá lé mọ̀ èèmọ̀ tí wọ́n gan mo búra ń bì mo ní èèmọ̀ tí ọ̀tá ìsìlámù hàn àwa mùsùlùmí àwa mùsùlùmí gan ara wa lè mọ̀ jùlọ lọ mo sì búra bí kan lọ. tó ohun tí òjíṣẹ́ ọlọ́run sọ wípé títí tí ẹ̀sìn ọlọ́run sì lórí ilẹ̀ mọ́ ọ̀rọ̀ yìí ò tẹ̀ kódà kò sì súnmọ́ bẹ́ẹ̀. ìlú kan wá wà Tajikistan ni mo ti kàròyìn ní ìsìn ṣé kò ní ti tó between fifteen and twenty years nínú àwọn ìlú tó fọ́ ní Russia ni mo wá kà ní ìròyìn ìròyìn àwọn èdè lárúbáwá ìròyìn newspaper ilẹ̀ arúbáwá ìlú yẹn wọ́n sọ wọ́n bá débi wípé wọn fẹ́ rí any islamic activities débi àsọ́lá kódà débi àdán ẹni tó bá kárò yẹn àti tó bá yẹ pé rọ́nà bá fa sínú òyìn yẹn ló omi yóò bọ̀ lójú ẹ̀. mọ́nà ó lé àdán wọ́n ní a gbọ́dọ̀ gbọ́ wípé àdán yóò pípé à ń bèlè sọ́lá. So three thousand four hundred and kìíní kan tí mi ò rántí ó ní masjid wọ́n sọ di museum wọ́n sọ di ilé nǹkan tẹ̀báyé bí mo ṣe ń kà gangan ni mo ń sọ yìí. àwọn ni àwọn àwọn dàjálù àsìkò yẹn ni àlèfẹ́kọ̀ àlàdámọ̀ àti àmọ́ wó ẹ̀sìn irú àwọn èèyàn tí ń gbé bẹ̀ yẹn ó ti dọ̀ràn yẹn fún wọn láti sípò padà kán kò ní ágù àlìmọ̀sádà àfin orí ilẹ̀ ibi táwọn èèyàn ti lẹ tí wọn ò nígbà níbo tí wọn ò ní torí pé tí wọn bá ń bẹ́ ń bẹ̀ ayé ò pé wọn mọ́. kí wọ́n ṣe bẹ̀yẹn nìkan jàgídíjàgan ayé wa pọ̀ débi wípé wọn fẹ́ gbóòórùn mùsùlùmí mọ́. ẹ wo àkóbá tá ń ṣe fún wa tó sì ń la ẹ̀mí lọ wọ́n sì tún tì mọ́ mùsùlùmí kódà tí wọ́n bá sponsor àwọn tí ì ṣe mùsùlùmí láti dayérú láti dọ̀rọ̀ ẹ̀sìn wọ́n sì ń gbégbá bẹ́ẹ̀ sì wá. ara àwọn nǹkan tó yẹ ká tají sí ká dìde sí ni àwọn tí wọ́n àwọn tẹ́sìn wá pè ní dàbí mo ti dà tí wọ́n rí oríire wọ́n mọ Islam tí ẹ̀sìn àlàáfíà ẹ̀sìn oríire wọ́n rí sí nǹkan tí wọ́n lè darapọ̀ mọ́ kájọ soríire àfi nǹkan tí wọ́n dànù tí wọ́n dàwó tí ò ní ṣẹlẹ̀ mọ́ lórí ilẹ̀ ayé àwọn dàbí mo ti dà ní wọn o nínú dàbí mo ti dà wọn ó ní dọ̀yáhùn lẹ àkìdà àbí ọkàn mímọ́ tí a fi sin lọ́hùn ó ráre nílẹ̀ yorùbá wa ń bí tí ẹ bá gbọ́ tọkàn nù wọn bá ń dákọ̀ àlá ẹwú ọ̀rọ̀ tó sọ tẹ̀lé ọ̀rọ̀ tó jẹ́ pé tó wáyé pé ọlọ́run mọ̀ hàyàn lé mọ̀ lójú ẹsẹ̀ kò ní sọ mí mọ̀ tó fi gbẹ ìwọ́n ọlọ́run ṣeré ọlọ́run ló kálukú lára iná ọba tó jẹ pé wàhálà lọ torí jà olè gbogbo àfíà ń gbogbo àfíà sáyé wàhálà olè ni gbogbo ẹ̀ padà sí. bẹ́ẹ̀ náà tí dákọ̀ ànábì sallallahu ẹ wọ̀rọ̀ tó tún sọ tẹ̀lé. orílẹ̀-èdè tí náà ń sìn lásìkò tá à ń sọ̀rọ̀ yìí orílẹ̀-èdè tí orílẹ̀-èdè ní ará peninsula ti ń jagun ti ń gbógun ti orílẹ̀-èdè amẹ́ríkà ti ń gbógun ti iran èròǹgbà àwọn èèyàn ti dàrú lórí ẹ̀ báyìí nìyí nínú àwọn afọ oníkéwú ntí wọ́n mọ̀ ṣe yẹ́ẹ̀sì sí nìkan tí mo fẹ́ sọ yìí kì í ṣe torí pé iran jẹ́ ṣíà amẹ́ríkà ti gbógun ti kódà mo rí olódodo nínú àwọn tí èsì nínú àwọn non-muslim gbogbo àwọn àlàjọ ń káròyìn àgbáyé nìsín ẹ wo orílẹ̀-èdè àgbáyé tí èso orílẹ̀ Islam ló ń sọ pé ọ̀tá ọlọ́run ní Amẹ́ríkà tá ń dáko lórí wọn tá sì ń dáko orílẹ̀-èdè Israel tó sì fẹ́ wọ́ wọn mọ́ra tán ní kò sí tó jọ tí wọ́n sì ń sọ pé ogun ààbò sí ogun ọ̀tẹ̀ sọ pé lẹ́yìn ẹni tí ò bá lè sọ fún mi pé yes alábòsẹ̀ yàtọ̀ tí a mọ̀ lò náà ẹ̀sìn yẹn lé ní. ẹlẹ́ẹ̀kejì orílẹ̀-èdè amẹ́ríkà tá à ń wí kò gbógun ti iran torí pé iran jẹ́ ṣíà wallahi sọ́mọ́ bìlá torí ìkórira ìsìlámù kẹ́nìkan á sọ pé n mo sọ pé náà ni wàá jẹ́ ká jọ kojú. àwa tá a wá jẹ́ mùsùlùmí tá a mọ tí ń jẹ́ ṣíà lódodo àti gbáǹkọ́gbi àkídà ṣíà tó yé àkó lórí àkó lórí níta mọ̀ yẹn tó ṣe kó dàrú kì í ṣe kó dàrú ṣùgbọ́n kí la fi ń bẹ ọlọ́run à ń bẹ ọlọ́run lọ́nà méjì à ń bẹ ọlọ́run pé kọ́lọ́run mọ́ jà wá lógun ẹni tí ọlọ́run ẹni tí ọlọ́run tí wàhálà yóò bá tí ó fi bá wa tó yé kọlọmọ fọnà ẹdọ ìgbàjà wa lógun kó mọ fi fìtínà wọn kó fìtínà bá wa a tó ń bẹ lọ́n lórí wípé lórí pé ànábì sọ́lá oníkà sáfógun tóyé àwọn tí wọ́n gbógun tì láǹtí mò ń sọ tí mò ń tẹnu mọ́ yìí mo fẹ́ káwọn èèyàn sọ yes or no ihun tó dá mi lójú ni pé ìkórà sọ́ra wọn fi gbógun tì wọ́n pé ẹnìkan sì lè máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó mọ̀ dákọ̀ ọ̀la tí ó sì lágbára tó yẹ pé tó bá lágbára kan yóò mọ̀ rí wa fún ibi tí mo wá ń lọ ni wípé n tó tù torí ẹ̀ gbógun tìránù yẹn wàláì tó bá ṣe tán tíra ń bá lọ tán yóò tù torí ẹ̀ gbógun tèmi tí mo ń sọ̀rọ̀ àtẹ̀yìntẹ́ ń gbọ́ mi náà. ọ̀rọ̀ kan wá ṣẹlẹ̀ nígbà ogun gọ́ọ̀ nígbà ogun gọ́ọ̀ nígbà tí Amẹ́ríkà yìí kan náà tó wọ Iraq tipátipá tí mo fi tara mi gbọ́ foreign minister Iraq nígbà tí wọ́n tógun ti ń lọ tógun ti lágbára tí wọ́n ń wọlé tí wọ́n ń jáde wọ́n ń wọlé wọ́n ń jáde sọ̀rọ̀ mò ń wò lórí screen báyìí ó ní fìtínà yìí kìí ṣe fìtínà Iraq fahasin èdè lábáwá ní sọ òpè lábáwá ni ó ní kìí ṣe fìtínà Iraq nìkan o kálímọ̀ tó sọ tá underline tí ó sì máa lọ bẹ́ẹ̀ títí láìpẹ́ yóò fi tán ni pé báàdà ìrọ́ọ̀kì láyé ń ju omi ni ha àhàdùn to ba wàlá ó ní tó bá lọ tán ó ogun iraki iraki iraki ni ó ni àhàdùn nìkan ní bọ́ńbẹ́ kò pẹ́ tó sọ̀rọ̀ nǹkan tí wọ́n yọjú síta mọ́ ìkàlùkù wọn ti kó sájà lẹ̀ ẹ wo àìmọye tó ti ṣẹlẹ̀ kódà mo tún fẹ́ sọ nǹkan kan yes or no tí kèfèrí méjì bá ń jagun tó fojú hàn mùsùlùmí ó wà lábala ti kèfèrí tó san ẹ gbọ́ mi yé ẹ máa wò gbà tí kèfèrí méjì bá fẹ́ sọ lórí àá wà lábala èyí tó san tí kèfèrí méjì bá ń dupò lórí àá wà lábala èyí tó san èyàn máa ń mú ìtò fúrẹ́jù nínú ìnira méjì tó bá jẹ́ pé wọ́n ti gbógun tira wọn jẹ́ kẹfìrí méjì àá ò pé ah eléyìí sì dà wá láàmú kódà yìí bá lọ sínú àyà kan nù sílé síwájú làásìrì ni nítorí ọ̀tún sọ pé yá láyà ní hákùmù lọ́wọ́ ánilẹ̀dín lámì kọ́ tìlókùn fìdí ọlọ́run ò kọ̀ fún yín kẹ́sí dáadáa sáà sí ètò gbógun tì mẹ́sìn wọ́n sì ṣe kẹfìrí àmì wọ́n sì ṣe mùsùlùmí àwọn kan náà sì ṣe mùsùlùmí àmọ́ àwọn gbógun tì wá orí láyà Kùránì kẹrin àkọ́ fún yín kẹ́sì dáadáa sáwọn tí ò gbógun tì í o táwọn náà sì jẹ́ ọ̀tá Islam kálukú yín sì ń lọ jẹ́jẹ́ ara yín wọ́n ń lọ jẹ́jẹ́ ara kan náà lọ jẹ́jẹ́ ara kan yín. aya ngan ti tó lórí ọ̀rọ̀ Iran àti Amẹ́ríkà ẹlòmíì kan fetí yé kan ìyànwọ́ dànù pé Iran wo a kò lè parí Iran tán kó dúró àbí tí mo nìkan àbí tí wọ́n tó ń bàjẹ́ alábòsí ayé àtàlùfẹ́ àmọ́ ló tí ó sọ fún wa yìí pé kìí ṣe torí ìkórira islam ló fi gbógun ti iran èwo ló fi gbógun ti iran torí kí ló fi gbógun ti libya àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí kí ló fi sọ wípé wọ́n ń pa àwọn tí ìṣẹ̀lẹ̀ sí islam ní nàìjíríà tí sì ń gbọ́ròyìn àgbáyé ṣé president america ò ní kò gbọ́ròyìn àgbáyé sáré kò gbọ́ròyìn àgbáyé kódà tí wọ́n gbé fún bẹ́ẹ̀ níròyìn kó náà sì gbà bẹ́ẹ̀ tó possible ká sọ pé aláìmọ̀kànmọ̀kàn ni wọ́n láì kórè islam ló fi sọ bẹ́ẹ̀ ibi tí wọ́n ti ń pààyàn jù lágbọn nọ́ọ̀sì northern Nigeria àwọn ẹlẹ́sìn Islam ló pọ̀ jù lọ ibi tí wọ́n ti ń pààyàn jù àti iléeṣẹ́ ológun àtàwọn aráàlú ó wá tẹnumọ́ gbólóhùn kan náà láti yẹjọ́ yìí torí ọ̀tá tó jẹ́ fún ẹ̀sìn Allah subhanahu wa ta'ala àdáàmà àwọn olùwọ́ ẹ̀sìn àwọn alákatakítí alákatakítí against àlàáfíà ayé anibukata ti ka bẹ lọ́nà orí wọn kọ́lọ́n gbé wọn ṣubú o ẹ dákun ṣé nǹkan nǹkan dọ̀yà ò àárọ̀dì gan-an ọmọlúwàbí wọn tó ti láre tó ti bàjẹ́ tó kò tó nínú nǹkan téèyàn lè mọ̀ fi bá wọn káàánú àbẹ́tò wọn tó dàrú nípa ètò òṣèlú tó jẹ́ pé n táwọn mọ̀ ńlẹ̀ tiwọn n táwọn ó jẹ wọn ò mọ̀ nǹkan kan tó jẹ tọmọ ẹlòmíì àbí ìbọgi bọ̀pẹ̀ tó jẹ́ pé àwọn ni wọ́n gé igi wálé tàbí kí wọ́n rà nígbà tí wọ́n ti gbẹ́ tí wọ́n ti fín tí wọ́n ti yọjú àtìmú sí tí wọ́n sì dọ̀bálẹ̀ fún pé tọ̀ bàbá mo fẹ́ jáde tẹ́lẹ̀ yóò tó ń ta kànú wọn nítorí ẹ̀ lọ́sọ̀ wá jẹ́ pé a tún jókòó tẹ̀tẹ̀rẹ̀ nígbà tí wọ́n bá ń gbógun tẹ̀sìn pé kó lè dàwó àbẹ̀ni tó dọ̀bálẹ̀ fòkúta tó gbóúnjẹ fún tó tún gbóúnjẹ kó ń láì jẹ́ àbíláwùjọ wa ń bí àwọn ti yípo sàárè jàmọ́ jàmọ́ ní gbogbo àwọn tá à ń dákọ̀ yípo sàárè ẹnìkan ibi tí gbàlà wà àtọ́là nù ibi tí gbàlà àtọ́là wà nìyẹn àbí háyàwá náà àbẹ́ni tó fẹ́ràn kó lọ́lọ́run olédè kan bẹ ní ìsìn ìdò níta ń sọ̀rọ̀ yìí mọ̀lú lọ́lọ́run wọn láwọn kan nínú wọn torí pé a rí inú ọmọ orílẹ̀-èdè náà tá a jọ kẹ́kọ̀ọ́ táwọn náà sì ń tẹ̀síwájú pé wọ́n sì ń bẹ lórí ẹ̀dọ̀ ní wọ́n sì bí baba ńlá kú ẹnìkan dá kó pa màálù torí pé ẹ pa ọlọ́run lẹ́yìn ìsìnà tó ga tó gogò àwọn táwọn wí àwọn gbógun tẹ̀lẹ́sìn Islam fáwọn náà ní Islam ṣe láti pè wọ́n ní dàbí mo ṣe dà àyíkáwọ́ gbéra nítorí wọn èèyàn máa bẹ lọ́hùn lórí irú àwọn èèyàn bẹ́ẹ̀ bí Allahumma ṣàtìtì ṣàmìlà òun ọ̀fọ́rọ̀ ti jámú àhún lọ́sàn-án àtòru wa níbi ìbẹ̀ lọ́n wa wọ́n jẹ́ àlì dáírọ́tà lẹ́yìn ètè wọn tó di àdó olóró ibi tí wọ́n rò pé yóò sí fún aláboru kó mọ̀ padà wọn. ọlọ́ọ̀bá aláàánú subhanahu wa ta'ala ọba wa jìnnà níbi dáadáa. nígbà yá ànábì sallallahu alaihi wasallam gbogbo effort wọ́n ju nǹkan látòkè ní ìsìn kò ṣẹlẹ̀ bí ìbá sàtọ̀dọ̀ ọlọ́run tó rán àwọn màláíkà tán sì wà lókè táwọn sàábé sì ń testify tí sí iṣẹ́ wọn lórí pé ọlọ́run gbógun ti ẹni tó ní já rẹ́sìsìn táwọn màláíkà sí rán bàbà lókè gbogbo bàálù tán gbégbòkè ní ìsìn kò ṣẹlẹ̀ ńjọ́ náà lọ́hùn ṣé nítorí káwálé rẹ̀ sísìn ni sísàbí ń sọ pé ọwọ́ ti ba ẹni táwọn ń lépa nígbà táwọn wà lójú ogun tó jẹ́ kèfèrí táwọn sì ti rí àwọn sì rí pé ọlọ́run ti pín sí méjì pẹ̀lú ìdà tí èsì ìdà táwọn táwọn mú lọ́wọ́ ó dé táwọn màláìka tẹ́rù ò nílò ẹ̀ ká dáwọ́lẹ̀ a sọ pé ká jáde ogun nígbà tí wọ́n sì gbógun yẹn kan àwa gangan àwa bẹ̀ lọ́hùn fún àwọn èèyàn tó jẹ́ wípé lẹ́yìn tí wọ́n ó ṣeé ṣe kó já wa lókàn o gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wọ́n sí. wadda kathiru min al-kitab law yarudukum min ba'di imanikum kuffaran hasada min indi anfusihim min ba'di ma tabayyana lahum al-haqq àwọn tọ́lọ̀ bá ń ròyìn wọn ni nusratu bakora ayé ọgọ́rùn-ún kan àti mẹ́sàn-án tí wọ́n fẹ́ kó jẹ́ pé yarudukum min ba'di imanikum kuffaran ọlọ́run tó wá sàṣírí wọn tó fi ẹ̀ka ní wọn ṣe èléjì wọn fẹ́ káà náà di kèfèrí wọn fẹ́ káà náà di kèfèrí tó tí wọn bá rọmọ adìẹ nínú àtìmọ́ àtìmọ́ àtìmọ́ àtìrànmọ́ tí wọn bá bọ́ ọmọ adìẹ lókun títì kí wọn mọ bó ṣe jẹ́ wọn lè láwọn mùsùlùmí ló tẹ̀ àwọn mùsùlùmí ló tẹ̀ mọ́lẹ̀ ẹnu wọn sì ran ayé kankan kan ìsìnkú sì dákẹ́ nígbà bá ti tẹ̀ràn mọ́mùsùlùmí ọ̀kan nínú wọn náà ni mọ́mùsùlùmí ṣe kútúbà ń jò tó lọ tó lọ kọ̀ọ̀mùtà fi ṣe olórí ẹni tí ó di ẹni tí ó ka ẹni tí ó kààbọ̀ ní àdúgbò tó lọ sọ pé wọ́n ń pa àwọn christian ní nàìjíríà àwọn christian tó jẹ́ olódodo tẹ́wọ́n lọ́n ṣe wọn pé mínú ìhòmù lè mọ̀ òmìnir wà àṣìṣàrò mi fàṣùkù ẹni mímọ́ ń bẹnu wọn àwọn náà takò wọ́n ní tàbá fẹ́ sòótọ́ ọ̀rọ̀ tàbá fẹ́ sọ̀rọ̀ humanity kìí ṣe kristian nìkan ni wọ́n ń pa ẹni tó kàn ló mọ̀ lọ́rọ̀ wọ́n ń pààyàn nàìjíríà kìí ṣe kristian nìkan ni wọ́n jí gbé kìí ṣe kristian nìkan ni wọ́n ń pa o àwọn tó gbólò dòdò nú ẹ̀sìn kristian sọ bẹ́ẹ̀ àwọn mùsùlùmí sọ bẹ́ẹ̀ gbogbo nàìjíríà sì mọ̀ pé bó ṣe rí ni òun làwọn mùsùlùmí tó jó lórí fi wá dìde pé eléyìí tó jàǹbá wa yìí à lè fọkàn tán pé kó tún wá rẹpẹsẹ́ǹtì wa ẹ mo láwọn mùsùlùmí wo lẹ̀ ń bá sọ̀rọ̀ ṣé mùsùlùmí kan mọ̀ pé òun ló lórí. wàlá ẹ̀zà lúnà yòókọ́ ti lúnà kún nínú àyà mi sọ́tù ìbákọ́rà àyà two seventeen wọn ò ní yẹ̀ wọn ò ní gbò ẹ wo ohun tọ́lọ́ ń lò present continuous tense. wàlá ẹ̀zà lúnà yòókọ́ ti lúnà kún hatta yarudukum àǹdínìkún yìí ní sátọ̀ ọ̀hún. Ah, ọlọ́run ṣeun tó sọ pé ìní ìsàfọ̀ ọ̀hún àwọn ìṣẹ̀fìrì wọ́n ní àdúpẹ́ ah, lọ́dọ̀ tọ́lọ̀ ìní ìsàfọ̀ ọ̀hún ọlọ́run ni wọn ò ní yẹ̀ wọn ò ní gbò láti máa gbógun tì yín lọ bí ó ṣe máa rí nu ìyẹn la fi mọ̀ pé àtàn ah, bá mú àwọn eléyìí ń tán ara ẹlòmíì nu wa ló kàn orílẹ̀-èdè míì ló kàn ní ìsìn tí wọ́n ti mọ ibi táwọn bàjá sí lórí ọ̀rọ̀ Iran wọ́n ti ń dákọ̀ bòmíì wọ́n ti ń dákọ̀ bòmíì ìníṣàtọ̀ ọ̀hún wọ́n bá débi pé ẹ̀ní ọlọ́run sì mọ́ ìníṣàtọ̀ ọ̀hún tí wọ́n bá kápá bẹ́ẹ̀ àmọ́ ọlọ́run ti fàyílẹ̀ fún wa pé àmọ́ sọ fún ọlọ́mọdé ọ̀kápá bẹ́ẹ̀ ọlọ́mọdé orí bẹ́ẹ̀ fi rinlẹ̀ mọ́jẹ́ kí wọ́n rírọ̀ establish àmọ́ bẹ́ẹ̀ ọlọ́run bá sọ̀rọ̀ àwọn alábẹ́ nínú àyà lórí ní sórà àtọ́bà ni àyà lórí ayé yóò tó fi òun rọ̀ lọ ìbí àpò wọ́n dóńdó pa wọn pa ìmọ́lẹ̀ pẹ̀lú ahọ́n pẹ̀lú atẹ́gùn ẹnu. wàyà abalọ́hu ilà ayé yóò ti mmanú rọ ọlọ́run ní ẹ̀lẹ́ pa ọlọ́run ló ṣiṣẹ́ fúnra rẹ̀. tọ́lọ̀ pa pẹ̀lú atẹ́gùn ẹnu bí Islam ọlọ́run lẹ́ẹ̀lẹ́ ò kárí bó ti pinnu mọ bí a ti inú rọmọdọ́nù yìí náà ó jẹ́ tààrin ara wa náà kọ́ aburú wọn gbogbo níta náà fẹ́ gbà wọn lè níta wọn lè gbà yìí wọn ò lè gbà pọ́nlé wọn ò lè ga wọn ò lè ga bó ti wù kí wọ́n sọ̀rọ̀ àbò sí àtọ̀rọ̀ ẹ̀tẹ́ tó abala abolókù sí tí wọn ò tí ì wọlé sí kò sí. Si abala àjọkàn tó mọ́ tàbí sí lọ́hùn tí wọ́n fẹ́ dàwó kó kàn ká sọ lọ́rùn wa lásán kó kàn kó kòrán tá a gbé lọ́wọ́ kí n ti ń bẹ nínú ẹ̀mọ́ fọ́nṣàn mọ́ wọ́n ti tíra ẹ̀ kò ṣeé ṣe wọ́n rí i pé agbára ń bẹ fún mùsùlùmí tí bá ń lo alukoran agbára ń bẹ fún mùsùlùmí tí bá ń tẹ̀lé súnà níbi sọ̀rọ̀ sọ́là kódà kó ṣe pé péréte nínú wa lọ́ọ̀múdó wọ́n ti fẹ́ fọ́ léyìn wọn ò rí fọ́ abala ìjọsìn wọ́n wá bí àdẹ́dálẹ̀ ó ṣe fàn bí ó ṣe tàn kálẹ̀ kọjá àlà ní ìsìn ìjànkáríwọ̀ tí ń bẹ lára Islam táwọn tẹ́ńpẹ̀ láàfáà ní ẹ̀sìn Islam náà dálẹ̀ tá a lè gbọ́n tán ni bí bá ibi tá a gbọ́n dé yìí náà àwọn èèyàn mọ̀ sọ pé ẹ̀dá kúkú ló wá kù ní ẹ̀sìn mọ́ o nígbà tó bá yẹ pé tìyín ò da tọ̀hún ò dalẹ̀ yín níbi tí jàǹkáríwọ̀ yẹn tán kó ọ̀rọ̀ Islam lára dé àdádálẹ̀ abala ìdájọ́ yàkùmúnà bìgẹ́rì máa ń zálà lọ àwọn èèyàn tí wọ́n kọ́ ń pa ṣẹ̀ríà islam tí wọ́n jùlọ ń bẹ̀ tíjọba lè fà sí ìdájọ́ pé ẹ fi tọ́ ọlọ́run dájọ́ àásà ni àbá ní lórílẹ̀‐èdè tí àṣìgbọ́n wọn ò ní pè wọ́n sí àfàwọn tí ó gba nǹkan kan tó jẹ́ sọ́mọ̀nù ayé tí wọ́n gbẹ́jọ́ lògì abala ìwà wọ́n ba ìwà jẹ́ wọ́n bàjọ́ ọmọlúwàbí jẹ́ wọ́n já àwọn obìnrin sí hóhò àwọn obìnrin tán rìn òun yẹn wọ́n láṣọ ńlé aṣọ tí òjò ankátífù méjì lọ lókè aṣọ tí òjò ankátífù méjì lọ nísàlẹ̀ wọ́n lówó lọ́wọ́ tán kìí raṣọ ìròrí burúkú wọn kó sí wọn ní agbárí tá fi di ẹni hòhò tẹ́sí ìfẹ́ kọ́ ọmọ mùsùlùmí náà kọ́sẹ̀ wọn bẹ́ẹ̀ wọ́n yìí sì ríru wọn bá wí àfẹ́ni tó bá bo ìhòhò ẹ̀ abala ìsúná wọ́n gbàbẹ̀ wọlé wọ́n fẹ́ fọ́ islam orí fọ́ wọ́n introduce èlé èlé èlé èlé wọ́n tún wá padà síbi àwọn tó wá ní islam kìí gbèlé táwọn bá yá owó kìí gbà èlé ẹja mọ̀ sí islam wọ́n tún wá kún bẹ́ẹ̀ bámú. gbogbo abala kọ̀ọ̀kan ojú ọ̀nà kọ̀ọ̀kan ni wọ́n ti sí ẹja introduce tó takẹ̀ sí wọn tó ní jẹ́ ọlọ́run sí síbẹ̀síbẹ̀ àwọn ọlọ́run márùn-ún ọlọ́run bá dúró ọlọ́run pàmẹ́nì kọ̀ọ̀kan wá dúró láyà lónàkùn kọba là ọlọ́run ni wọn ò ní tẹ̀sí níbi aburú wọn lórí yín o wá dùn mọ́ anitun gbogbo tí ó bá jẹ́ nira náà ni wọ́n mọ̀ mú bá yín ni wọ́n mọ̀ náwó ẹ̀ sí kọ́dí bá dá tí ń bá gbogbo omi afúnwá yìí wọ́n fi kórìíra hàn wọ́n fi kórìíra hàn torí pé wọ́n kọ náírà àṣírí náírà àrùbáyín náírà àmì tó wó wọ́n gbé kúrò ìtẹ́lẹ̀ wa ni ká má ṣiṣẹ́ àlùjẹ́ náà mọ̀ ọlọ́run ni wàmọ̀ tó fi sùdúrò hùm akíbárò ní tó kù lọ́kàn wọn tí wọ́n sọ jáde eléyìí mọ̀ lágbára gan ọlọ́run ní tàṣírí àwọn tó sòrí báyìí torí kálí ta yẹn jẹ́ kálí mọ̀ tàṣí ọ̀lìmọ́dà tó sì nínú ọ̀dọ́ nàbí hí wọ̀tàkùrú náà á ń kéde wọ́n mọ̀ kiri èyí ti táwa sọ pé inú ọ̀tọ̀ ọlọ́run wọn ò kàn lẹ́sìn ní irú jọ́júmẹ́ǹtì wo ni ọlọ́run ròyìn àwọn èèyàn tó tó báyìí wa ní inú wọn mọ̀ òkà lẹ́sìn ní kí náà pẹ̀ nínú mímọ́ aláìmọ̀kànmọ̀kàn mùsùlùmí ni wọ́n ṣe bẹ́ẹ̀ ó yẹ ká mọ̀ bẹ́ẹ̀ lọ́nkọ́ lòun mú adó sísìn kọ́lọ́n wá yí àwọn náà padà sí dáadáa ká mọ̀ bẹ́ẹ̀ lọ́nkọ́ àwọn náà káṣí mọ̀ kàn an